This audio is brought to you by MDCU Recording Studio. Please consider donating to help our running costs and future projects by visiting www.maxwatch.com slash donation. ونعوذ بالله واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته يا كاكا وميتي عجن الأفراد إذا من البشر من سياسة ساعتها ويجب أن يكون leba ka ajin atuho daga tattaku irai rai zata kan rai ejin rai a ilin yi da su yi maka ɗaya abuwan kita na yi ƙoran ọ̀nà wuri ita matata أنا إذا أنتم الله صلى الله عليه وسلم ọmọ wo àbọ̀nbọ̀ ọ̀rẹ́ ló tọ̀ mọ́tò fún mi rẹ̀ yìí àníbi adam tọ̀ mọ́tò fún mi rẹ̀ ní àbúrò níbi ìgbàdàwọ̀ àmì ọ̀rẹ́ annabi ibrahim da mata kwana wuta don wuri da wani dole milan da raza da yau da milan da nora inna yana kuni barda da salaman ala ibrahim annabi musa wani mulki da mata ta ɗan yanayi a duka a yahudi ran da yawan yau Àwọn ọ̀rẹ́ ti ń ṣe ìgbà ọ̀tá. Àdínmúta ọmọ ìdí wọn ní ọjọ́ ìjọba náà tó ọ̀rẹ́dà ló tẹ. Ọ̀tá ọ̀tá ọ̀tá ọ̀tá rẹ̀ ní ọ̀ọ́dún rẹ̀ dá bí ìtàǹgá ẹ̀rọ wà tó rà. Aná ìka àbí ẹ̀rẹ́fí ẹ̀rọ wà ní ìyàwó ìlú. Bọ́ọ̀lù ní ìyàwó ìlú. قد علم كل اناس مشربهم النبي يسعى من تمدد انا يكون لي مجال انا انت وبديع يجي الانسان وبديع يجي يجي يجي انا يجي انا اقول لك وبديع هناك تعرف اه وجاوب ọmọ ọdẹ wọn lè kókó báyìí báyìí. bẹ́ẹ̀ máa ní ẹ̀sẹ̀ mọ́tò pa ìlú yìí nìyí. báyọ̀ bí ẹ̀sìn tó ń tún ní ìtura rẹ̀ bẹ́ẹ̀ lọ́sẹ̀. ka àgbà níbi ọ̀rọ̀ máa ń tẹ̀wọ́tẹ̀ fọ́nà ìtìjú ẹ̀ nígbà àbọ̀ rẹ̀. àmọ́ ọ̀nì ẹ̀ ń tẹ̀wọ́tẹ̀ fọ́nà ìtìjú rẹ̀. أو بل وحي أو حتى إليه أنا وحي أنا كبير في سبب القرآن عن القرآن ما يتعلم أتبع يتبع في تلك الطريقة كل وزير الموتى لكان هذا القرآن قرآنا يعني أنا المجيد الجنة صلى الله عليه وسلم وذلك واثق عنه مقرد وطن مزيدا يتهم بعده مزيدا فقرآن ما إنما أمر في سورة البقرة أمر بنا تعالى في الجزيرة ذكر يقول ọ̀rí ìwọ́de ọ̀nà ọ̀nàwó ọ̀nàwó ìwé ìwé ìwé ọ̀nàwó ọ̀nàwó ọ̀nàwó ọ̀nàwó ọ̀nàwó ọ̀nàwó bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú bí ọdún ọ̀rọ̀ ọ̀yọ́mọ̀ ọ̀yọ́mọ̀ quran ọ̀nà ìlú quran مصدر يجري القرآن يجري قرأ بمعنى ضابط ولوري ولوري سايد يلي يكون قرآنا على وزن بعلانا قرأ يقرأ قرآنا أو قراءة معنى قرآن من قوله أما هو الإسلام haka Qur'an amin ne kitabu أنزله الله تبارك وتعالى بواسطة الروح الأمين جبريل عليه السلام على عبده ورسوله محمد عليه الصلاة والسلام المعجزة بقدره والمتعبد بتلاوته هداية للناس جميعا لا مصيبة لك من قبل وفي بعد أنا ونجع أمري أنا وريان محمد صلى الله عليه وسلم بذنين ومن الروح ملائكة جبريل عليه السلام القرآن ما قال ده ما تسمعت فاهما ده يلا واجع بعد ثلاث صور ملائكة طب يا ايوه ربنا يجي ده رجل سبحان الله Bọ́ọ̀rẹ́ yọ̀kọ̀ ìhà ẹ̀fọ́n náà ẹ̀fọ́ ìfowó lọ. Ọlọ́ Kùrán oní ìwé àjẹ́. Ọmọ ní ìfowó náà wọ́n ti àlọ́. Ọmọ ìfowó Kùrán ń hẹ̀jọ́. Lẹ́yìn tẹ̀lé jẹjẹrẹ mi ìrìnà, ọmọ tẹ̀lé jẹjẹrẹ mi ìrìnà ọ̀pọ̀ àná. ẹ̀yìn náà ọ̀nìjà múlẹ̀ pẹ̀lú ìjà bẹ̀rẹ̀ ka kòránù náà ọ̀nì àti ìmọ̀dínà kòránù pẹ̀lú ìrìnà lórí ìbéèrè tó ń mọ ní ìbéèrè àbájọ rẹ̀ kàdé bá wà láyé náà ọ̀rọ̀ ọ̀pọ̀ tó tó يوم لأن اجتمعت الإنس والجن على أن يأتي بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا فعلى الجمهور على هو بس القرآن عنه النار أن يموت ويقول ولا كان الإبانة الإبانة ردان يجمعهم ìmá tó. ìdímú ilé àkùtẹ ìdókòtò àyíká ìdímú ilé ti rẹ̀ fáwọn. ìlú tó wọ́n ti rí bẹ́ẹ̀ka àmì ẹ̀kún ìlú nàìjíríà kì í sáàtì kì á sì rìn. Tí wàá rí àdìsílì ní sọ̀rọ̀ wà wọ́n ti rẹ̀ mọ́ni pọ̀pọ̀ àti ìdúró nígbà nǹkan tó ń sọ́dún fún ìlú. Òmùdíjà kàá náà ń bọ̀ bẹ́ẹ̀ ni wọn náà dáadáa ó lè nà wọn dáadáa bẹ́ẹ̀ ni dáadáa bẹ́ẹ̀ ni dáadáa náà ń jẹ́ lẹ́yìn ẹni tí mo dàgbà bẹ́ẹ̀ ni ẹ̀yàwó pẹ̀lú kí ìyàwó. mùsàlá ẹni mẹ́rẹ́ mi kọ́ bẹ́ẹ̀ ni yìí ọ̀gbọ́n wa dúró wù wá aná ìkéwòn ní aná ọ̀sán ìwé That is the second challenge. Third challenge, Jẹ́bùn tó nà dáná. Tọ́ka àwọn abáná ìgbéjì ẹ̀mẹ̀lẹ́ ìdúró. Pẹ̀lú ìjọba tó ń bí ìtọ́jà ìta, ó dábàá ní àyè dáná ìṣẹ̀ yìí tó kú. Bí gàbá ìgbàlá gàbá rẹ̀, ẹ̀rẹ̀ ìgbàlá gàbá ìta ọ̀gá ìṣẹ̀lẹ̀. Ìgbà bẹ́ẹ̀ ni ó ní bùrùmí àti ọrọ nàìjíríà amẹ́ǹkì ọ̀gbìnlẹ́wọ̀n kọ̀ọ̀kọ́ bí ẹ̀sẹ̀ wọn dáhùn wọn dáhùn wọn ẹ̀dí bọ́ọ̀lù débi ní ìgbà tẹ́lẹ̀ ẹ̀wọ̀n náà sì ń tóbi rà ẹ̀ إن كنت في وادي مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين wáyà wáyà jẹ́ ẹ̀ka ní ti wọ́n ní ilé ní ilé àwọn ẹ̀rọ. Ìgbà ìmọ̀lẹ́ àwọn àwọn náà ta ọ̀n tó ń nà mọ̀ nínú. Lórí ìgbà méjì náà ẹ̀ka ní pẹ̀lú ìjọba ìjọba ìjọba ìjọba náà ọ̀dọ́ káàmà ti tọ́ ti láti. Ọjọ́ ti tọ́ ti wọ̀n láti ẹ̀nà ní sọ́ni náà tó ti tún ilẹ̀ lẹ́yìn náà lọ́wọ́ àmì ìjọba أنا إن أعطيناك عرفة صل لربك وانت إن شانيك هو لك شديد هنا الإسلام يدعف بين يوم عن الجوار طيب، إنا المال فاعبد الله وتقول لعلكم تفلحون ẹgbẹ́ náà wà nìkan bẹ́ẹ̀ rẹ̀ bọ̀ ní ìṣòro àná àmọ́ jẹ́ ìrẹ́ àwọn ọmọ ìlú iná àti iná tẹ̀lẹ́mà Fàbúdù láwọn tẹ̀kọ́ òwúrú lálẹ́ pàtàkì bí a ní da ana lai da dogon san wasu lahadi da rabu yana dogon san wasu lahadi ne kai rufe don amerika hakan wani yere umar kuma ta hana wani tsaya ne ana rabu ne ya sa ainihin ya yi ya kira ya kudi islam mama jẹ òwúrẹ ẹnna máa ń ta lóòkè ẹnna ẹnna ọmọdé ń gbèrè ẹ àwọn náà ń gbèrè ẹnna ẹgbẹ tó tọ́ náà ẹnna rẹ ẹ àwọn òbí ayẹ rẹ wọ́n ti wọ́n ẹrẹ kára bẹ̀tẹ̀rẹ̀ mọ́ lọ wọ́n àwọn ọ̀rẹ́ náà ilé wo ni ẹrẹ mi nàìjíríà tó ọ̀dọ́ arabu tẹ̀tẹ̀ ànkọ́ mọ́ ẹ̀ mọ́ ọ̀sẹ̀ mọ́ ọ̀rẹ́ ẹ̀rọ náà ìnáwó dọ́là kan náà ìnáwó سيري محمد الأمين الشنقيطي رحمه الله ده ما يجرين كثير من الكثير أنا وسهل بسهل وسهل بسهل محمد الأمين الشنقيطي إجابة ọwọ́ ọ̀rọ̀ mọ̀dínà ẹ̀nà ẹ̀mẹ́ náà pọ̀ mí náà international islamic finance jama'i madina da kuranto da musulman wani jama'a awa yi bukatu da wadi na gaba in bukatu da everything ìjà tàbí government of quran ìjọ mi ní ewé rẹ àwọn ọmọ mọ́jú bọ́tà àtúrọ̀ ọkà máa ń ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìjọba ní àwọn ọmọ màdìbò àbájọ ní ní kíláàsì ní ọ̀dọ́kà fún òfin láti ọ̀fẹ́ ọ̀kà máa ń kó ọ̀pọ̀ àwọn ọ̀rọ̀ mẹ́lẹ́yìn láti ọ̀fẹ́ lọ́kàn ní anáàmọ̀ ọkọ̀ ní ìwà ẹ̀ máa kọ́ ìfọ̀rọ̀ lè sí ìwà ọ̀nàdá. ẹ máa tàkà ẹ hàrá àmọ́ ọ̀rọ̀ ẹgbẹ́ ìwé tó ìlẹ̀ àbọ̀rọ̀ náà. ọ̀pẹ́ kọ́ta màmá báwọn ẹgbẹ́ ọ̀dọ́ náà wọ́n yìí wọ́n ti kọ́ àná wọ́n yìí náà báyìí. ẹ̀rọ ìtàkẹ́ni ẹ̀rọ iná àtẹ̀mẹ̀ ẹ̀rọ ìtàkẹ́ni èyí tó ní náà ní ìlú wọ́n kọ́ kọ́ àná náà ìlú náà bíi tèmi lẹ́yìn rẹ̀ ṣe àti láìwá ilé náà tọ́jú náà níbi ìlú tó ní ká. ọ̀lọ́pàá àti adébọ́n tó wee le kama ji mama da eji na ta ore ni na ya bawo na ga yo ala muhaj maka ama de wo en na ga ka ni na na wa ja na ba ji ana ndị ụlọ la ni ka na na na amma adadu wani tsari kuma ore kun ẹnu ọdẹ ayé àgbègbè nínú nàbẹ ọdún náà nìkan náà màá ka nìgbà mu náà nìgbà mu ìgbà mu ni màá bẹ̀rẹ̀ wá nígbà tó ká bẹ̀rẹ̀ mu wọ́n yẹn ń fẹ́ wọ́n yẹ àwọn wọn lé ní ìgbà mu ìgbà mu yẹ náà ìgbà aṣọ bẹ̀ tó ní kí tọ́dọ̀ mi àbẹ̀ yẹn ní ìgbà mu. ṣé ilé ẹ̀rí wani yayin na rayu na mai wani bu yayin da wani ayin da wuce da jiri jiri jiri na ran ke da ke da bu a da rayu na wuce ne rayu na yin na mai kuma ɗaya ne kure ne kuma ya ne ya yi ne ya ta fa ne da ta ne ya ta da ne àmọ́ àgbẹ̀fọ́ abẹ́hàn ọlọ́run àti ọmọ bẹ́ẹ̀ dáhùn bẹ́ẹ̀ kan àwọ̀ ẹ̀rọ hàn ẹ̀rọ bẹ́ẹ̀ yẹrẹ máa ń náà ẹni yẹrẹ bí yẹrẹ ní mi ní ìwé ìwé bẹ́ẹ̀ ni wọ́n ti ní ìwé ìwé wọ́n ń rárí ẹ̀kọ́ ẹ̀kọ́rẹ́ náà sí ìwé ìwé olóògbé ọ̀hún náà mẹ́bí kọ̀ àyẹ̀wò

ẹgbẹ́ tó lè tó iná rọ̀bì ẹni yan analyze ara ẹni yí kì dáàrà àní kàbí òkúrò àní kì dáàrà ọmọ kò dáàrọ̀ وعليكم السلام أنا لك دار القرآن فمكروا مكرا ọmọkẹrin mọ́tò láti mú ọmọ máa dáná. ọmọkẹrin láti mú ọmọ ana tó mú kúrò náà lọ. ọmọ ìgbọ́n náà sáà وقالوا لا تذرون أن يتهم ولا تذرون ودا ولا هواء ولا يسوس ويعوق ونصر وقد أضلوا كثيرا إيه هي قال نوم ربي إنهم أصوم يتبعوا ما لم يجده مالهم وولده إلا خسارة ومكروا مكرا كبارا كأنه هي كبيرة وأن الكبار لا الكبار فكا أنا قصير أتي قصوى أنا قصوارة أنا قصوارة و كل أمريكا أمريكا وقالت كل نام بما كتب ابراهيم إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سفر قالوا لم نكن من المسلمين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الغائبين وكنا نقدر بيوم حتى هذا فما تلقوهم فما لهم هل فيه كأنهم حمر مستحفرة مرة من قسوارة اللي هو قسوارة طب ان انت ايه يعني استهزأ يستهزأ لان هي تستهزأ بالانسان ان عجيب قال عجب ilé ìwé ní ìjà àlàyé ìgbà rẹ̀ nínú ìgbàgbọ́ àkàtà ọmọ náà táàmà ń yànnà rẹ̀ ọ̀nà rẹ̀ ó tún rí àmì ìlú àbáyé olùjọ rẹ̀ ló ti kú láì fi jẹ́ mi èyí ìlú láì jẹ́ mi. ọkà àtẹ̀kọ́ náà jẹ́ òbí yọ̀bùnà kọ̀tùlọ́rọ̀ sọ̀rọ̀ àràbí وأنا رجل جبار إن هذا لشيء مجاب كان كلمة القرآن أنه رفع ولا يتمنى فالقرآن رجل بلاه ومن بلاد وبنجان عباره فأنت بلاد وبنجان عباره ما أتلك ما بلاد عباره ما بلاد عباره Òun ní dájú lè ṣíjà ìdínà rẹ̀ yìí. àbú àwọn ti gbá wọn dé náà ní ìjẹsẹrẹ náà ní ìdíje yìí ìmọ̀ aláwọ̀ náà ìta ayẹ́kùn ìyẹ̀ ní láàrín ìdí àǹtí ẹ̀bí ìgbà àti ẹ̀rọ. Anikanu ẹni rábà rà torí ojú tó mọ́ tó mọ́. Torí ìmọ̀ àlàmé ní Nàìjíríà wáyé torí ìmọ̀ àlàmé Zaria ẹnà torí ìmọ̀ àlàmé inú kọ̀ọ̀rọ̀ ló wà lẹ́yìn náà nílẹ̀ ìgbẹ́ ẹgbẹ́ tó tó gbogbo àwọn ìlú wọn ilé ní ojú kan wọn lẹ́mọ̀ àti gbogbo olùgbò wọn àmà náà wọn lè wọ ní ẹni pé àmà náà kọ́ ìjọ ni ọmọ níbi ìrìnàjò ìlú rẹ̀ náà lè jọ wọn ta kùtẹ́ lọ́nà tó bá bẹ́ẹ̀ báwọn gbé ní ayé kẹrẹ báwọn akéwì fún ọmọ náà fẹ́ fúra ẹ̀ náà bí yàrá bá náà ẹ̀lẹ́ńdẹ́ náà kọ́ Tásínà lọ́wọ́ ìdáná náà pàtàkì àti ìdẹ́ni lọ ìgbà ọ̀ntẹ́rẹ̀dẹ̀ lẹ́wọ̀n ọ̀ntẹ́rẹ̀dẹ̀ lọ́kọ̀ ọ̀nìkan láì tásínà pa bẹ́ẹ̀kẹ́. Ilé ìwé ìṣàyẹ̀ rẹ̀ ó kún lọ́nà gọ̀ọ́sù ló ń kàí rẹ̀ ní ìdá àwọn àrẹ ìṣànà kọ́ra. Tòkálù àná lọ sí ọ̀rọ̀ ìlú. Àní Ayọ̀ ní ìgbìyànjú jẹ́ báyìí lọ ilé tó ga ẹ̀ẹ́dẹ̀ náà ọlùta ìrírí sábì ọgbẹ́dẹ́ ìta àjọ́nà pẹ̀tọ́ ní ìtúrọ́pù lọ́pọ̀lọ́ ẹ̀ àdáre náà ìtọ̀ ẹ̀ àpọ̀ náà kàkàrà ayọ̀ ní قلوبهم كتاب فلا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ظلمتم بعد ما جاءتكم الشيطان فاعلموا أن الله عليم خبير تعرف هي ما وقع كما يقول ولم تكن be k he a ebegị aụ ka aa ga na ha hụ a oroma na a a na-atụ wu ụụ ana ka abaere ae ahị ala aaale ولم أن الله عزيز يمكن كتبه كتبه حكيم ثم لا ينرى أنا أقول لك سيدنا ما إن يكون الإسلام لا بدعة أجايا ثم لا ولقد خلقنا الإنسان في ولقد خلقنا الإنسان في سلالة من ثم جعلناه من بشر في قرار مكين فخلقنا المدغة فخلقنا المدغة فخلقنا العلقة مدغة خلقنا المدغة أيضا فكسرنا فكسرنا العظام سهلا ثم انشأناه خلقا آخر إذا معرضا على وضع فأمر المسلمين جدا إذا مرنا تبارك الله وخير العالمين يكتب اقرا هكذا ربنا تعالى كمان بيكتب رافع بول اذن الكتاب القران nígbà bá náà dùn náà gbà ọ̀rọ̀ náà ẹ wọ́n ni wọ́n analyze economic freedom and excellence. Yọ̀ọ̀yọ̀. Social imbalance ana anyị nwere ọkpọrọmọ eze. Anyị Koran ya. Koran nọ n'obodo isi ọrụ ya nke ọmụ nsogbu n'ọrụ ya ọsọ. Ụlọ akụ ahụ na-eji n'isi ọrụ ya. Isi ọrụ ya n'ebe a. Like ayọ̀ n'ebe a. مثل لأن دراسة العلم هذه مثل والقراءة المعنى بقارئ ساعة ثمانية ثلاثة ساعة ثمانية وفر اقرأ مثل ربك الذي خلق ساعة اللي هو بيقول أنا كاتمان بمعنى أنا بقول لك يجب الوعظة في القرآن وجب بسم الله اقرأ بسم ربك الذي خلق قبل أن تكون مالكين سورة نعارة خلق الإنسان من علق من نبوه له من علق أن نبات الله اقرأ إليه ربك الأكبر تعلمنا ومن الذي علم بالقلب هو نابوه ذاك أجر ذاك أجر ذاك علم الإنسان ما لم يعلم Io mi guarda, mi sono messo nel mio Africa non ho più un capo nel mio giro. E poi non è in casa. Noi non avevo il tocco nel giro, o non avevo il sono in giro. القرآن فذا أريد أن القرآن نتاع أمر وكنت báàrí ìjẹ̀lẹ̀ ọ̀nà fẹ́rẹ̀ ọ̀nà fẹ́rẹ̀ ọ̀nà fẹ́rẹ̀ ọgọ́dúró kọ́yẹ́ fún ọ̀dọ̀ náà náà iṣẹ́ ti gbàkọ̀rọ̀ torí ìgbà wọ́lọ́ mú sọ́ọ̀tù làárọ̀ tó rẹ̀ dàn ó gbọ́ owó lọ wọ́n nu mú sọ́ọ̀tù kọ́bọ̀ wọ́n nu sọ́ọ̀tù làbíyà ló gbọ́kọ́ náà wà gbọ́. Ìgbéyàwó yìí lòun nà ní kàrẹ́ àhẹ́yìn ìṣẹ̀ká wọ́n mà ní kàáwà bọ̀. Sọ́ọ̀nà ń wàrà ilé àgbà. Lómìnira ká ní Ìjọba kàtẹ́ ní ọ̀nà mẹ́tẹ́rẹ̀ mọ́. Ọ̀ta ẹkùn yọ̀ ọdún rẹ̀ ní ìtàhà náà. الذي جعل لكم الأرض قريتا وسماء بناء وأنزل من السماء ماء. فتعطون من أن السوء بين لا يقول هنون أن يقول هذا لا هو من دور هذا من سبحانه وتعالى anamọ́ka ìjẹ́ ìjẹ́ ìkùránù náà ẹ̀ẹ́lẹ́ ọdún orí mìíràn àti wọ́n ti tó jù ú. ọdún mọ́ta yẹn ní ọ̀nyẹ́ àtàbí yìí àyànà ha àyànà tẹ̀lé fún mi nípa ha ẹ̀rẹ́rẹ́ tẹ̀lé àti ní ẹ̀tọ́ kó lọ́rọ̀ yìí tẹ̀ àtẹ̀rẹ́ mílíọ̀n pọ̀ fọ́hùrẹ̀ tẹ̀lé. Àdìsọ́rí sọ́yìn Buhari ọ̀sẹ̀ yìí ló ń sìn ìjẹ́ngbẹ́jọ́ ọgbọ́n ìta tó ní ìtàkì lẹ́sà àgbẹ̀mọ̀. Wọ́n ti tẹ̀fà jẹ́ ọ̀dọ́ ká àwọn ìta tó ní. Ṣé mo rí ìrìn àjò ọ̀dọ̀ jẹ́ ìtẹ̀kọ́ ìta? Àwọn sáwọn olóògùn ìta yẹn náà ní ìta ọ̀rá ìlú tẹ̀fà jẹ́ ọ̀dọ́ àgbẹ̀jọ́ ọ̀dọ́ ìta ọ̀rọ̀. Àwọn ọmọ náà. Àwọn máa ń yí ẹgbẹ́ ìlú ìlú. Àmọ́ Wẹ́rẹ́ bàárẹ̀ tó wà inú Ramadan Malẹ́kẹ̀ tóbi ìdáná rẹ̀ tọ̀rọ̀ tó bí sórí ìlú ẹ̀ káàmà rẹ̀. Sẹ́mẹ́kù máa ń kọ̀tọ̀ ọ̀rọ̀ àwọn àfẹ́ káàkiri àká Kùránà náà ẹ̀rà náà bẹ̀rẹ̀ mọ̀ tó mú ní ìdíbi ọ̀rọ̀ ìjà ẹ̀yà bàtà ìyà àbúkọ́ lẹ́nu ìdíbi ìdíbi ọ̀rọ̀ Kùránà bá kàná ẹ̀rẹ́rà náà mẹ̀tò Aṣáàbánikẹ̀ wọ́n fẹ́ fọ́, aṣáàbánikẹ̀ olùkọ́ ní kúrọ́n fẹ́ sàkọ́ ní ذلك الكتاب لا ريب كتاب انزل اليك مبارك ليتدبر اياته وليتذكر اولو الالباب انا انزلنا اليك الكتاب تبيانا لكل شيء امن كتاب كتاب لنا نقرا صحيح كتاب القران ده مقاليد جانب اذا انا كاني على المناسبات ẹ̀fọ́nì ayọ̀ ló kúrò náà náà sáà ọgọ́sàn ló kúrò náà sáà yóò dáìka ẹ̀yẹ tó kúrò náà tó kúrò nìdí náà ẹ̀jú nìyí dáa. tó kúrò náà dájà ayọ̀ ló dáa anyi madaniya dani tafiya madaniya abuju yana ke ce ba wani ni hijira wadda ke kuma ko ko ni madaniya ba wala mun ara abuju ya mata na madina a bisirin da ke da bane madaniya wadda ta yau kuma ko kuma ya dai kuma da madaniya kuma ni madina period dan makiyas ni ke ta qabla al-hijr ana no to mo ni ko no dala dureka o oh, are yan idan na ta ta ko da ko ó gbọ́dọ̀ láàánà nù. Mọ́lẹ́ irú àwọn ọ̀rẹ́ mi kùnà lọ, mọ́lẹ́ irú àwọn ọ̀nà ọ̀rẹ́ lọ, mọ́lẹ́ irú àwọn ìgbàlá bẹ̀rẹ̀ lọ. Abẹ̀dẹ̀gbọ́ ọ̀nà bí ètò àmà ní ìgbàsí. Yẹ́n sọ́kà tọ̀rọ̀ sí ọ̀nà gbọ́dọ̀ mẹ́ta ọ̀rẹ́ lọ́pàá wọn ní ìgbẹ́ mú àn. Ibi ìgbàsí yìí, wọ́n wọ́n ìgbà mi ìgbẹ́ mú àn. Báwọn ni, ìmáàmù rọ́ọ̀dún dánmi ọ̀dún lónìí. Ánàkà ìmáàmù olùjẹ́rẹ́ rẹ̀ sọ́bọ̀ ìmáàmù ìfọ̀sẹ̀rẹ̀. Wọ́n ní ìbálẹ̀ ìfọ̀sẹ̀rẹ̀ jáàmì Bayani Al-Qur'an. Ìmáàmù ìfọ̀sẹ̀rẹ̀ ìbálẹ̀ ìfọ̀sẹ̀rẹ̀ fún ọ̀rọ̀ wọn jáàmì Ahkam Al-Qur'an. Jáàmì ìfọ̀sẹ̀rẹ̀ إمام العلي حمدان قلوب المعاني تحفير القرآن

ìgbésẹ̀ lẹ́ẹ̀ka wọ́n sọ fúnra náà kẹta àbúrò rẹ̀ mọ́nà rẹ̀. ta ọ̀hánà ọ̀nọ́rí ẹ̀ẹ́dúrọ̀tì bàtì ọ̀nọ́rí ìwọ̀ta ilé-iṣẹ́ bàtì ọ̀nọ́rí àwùjọ àrùn. Ìgbésà Màlẹ́kì ìlú ìlú ọmọ ìmọ̀ ìyá àwọn ilé-iṣẹ́ ìlú ìlú ìlú ìlú ìlú ìlú haka ya ce mun sallallahu alaihi wasallam ta ta wallahi nafsi biyadihi ما أنزل في التوراة ولا في الإنجيل ولا في الزبور ولا في القرآن هو هي الصدق المثاني والقرآن العظيم الذي أنزل فأنا أصلي سمعان إيمان أنزل إذا إيش يتكلم التوراة إذا إيش يتكلم إذا إيش يتكلم الزبور àtẹnẹ ọ̀hánà nọ nyìmbà sọ́rì ọ̀nà wí ẹ̀bùn mẹ́tàánú ayà hìmbà náà ìka ìhúra àtàkùnrin sọ́rì ọ̀hánà àbí ìkàtí ọ̀hánà àbí ìkàtí pàtó sáàhẹ́ ọ̀nà wí ọmọ ìdíjà ọ̀nà wò ní ìlú sọ́rì ìjọba ní yà ní ọ̀nà ọ̀nìyà ní ebi wani fatiha ya bukwa sáàni ọkùnrin alifáàfì ọ̀nà wọ́ọ̀rọ̀ sọ́rí alifáàfì ọ̀wọ́ra iná tó ayé wá ọ̀pọ̀lọ̀ náà báyìí tó fáàfì àtẹnáwẹ̀ wọn àti fáàfì ọ̀hún ọ̀hún àmọ́ wàá sọ̀rọ̀ ọ̀bẹ̀ ẹ̀yìn fáàfì hàn sí ẹ̀yìn fáàfì ọjọ́ ọjọ́ ẹ̀yìn fàájà ọjọ́ tẹ́ àti jùlọ náà wọ akọ̀ọ́mọ̀ ní pẹ̀tẹ́jọ káàkiri láìlá ilé lọ́wọ́ ọ̀dọ̀ oníṣẹ́rí kanáà táwọn olùkọ́ lọ́wọ́ ní wà aláàbòjọ́ ìkọ́lé ọdún ìjọ náà nípa lẹ́ka ìṣúra fàájà ọgbẹ̀dọ̀ gbẹ̀dọ̀ yẹ ọ̀nà rẹ̀ rí ọlọ́run ọmọ àwọn ọlọ́run lọ́pù sọ́ọ̀bù àwọn ọlọ́run wọn àti ìlọrin ní àgbéyẹ̀yẹ ìlọ́pù òmìnira. السابع أنا من هذا ذلك الرافع فنفي النوكة ليس ونصاب الحمر رضي الله عنه مجمعين أن إنه يدعي بأسنة الدنيا دعا كان يقولنا فأمدعوا ẹlẹ́gbẹ̀ẹ́ pàtó ti dáhùn ní àmẹ́lẹ́ ní ọdún tó wọn àkọ́dún ìṣàhàdé àtọ́wọ́ èyí náà ni aláìní aláìní kòkò rẹ̀ na. ẹni ẹ̀rẹ̀ ya ẹ̀ nà dúkù rẹ̀ náà tó yàn yàn yàn yàn. àdúgbà gbọ́nà rà

àbọ́dé òrùka wọ́n á mi dá ọdún ọ̀kan ní àwọn ọmọ inú kù ọlára ń bá ọ tó ní ẹlẹ́ ẹ̀dẹ́ wọ́n ti máa ń dá ọmọ wa ilé wa dọ̀ náà ọ̀ títí náírà pápọ̀ máa ti láàfọ̀ ọjọ́ náírà rẹ̀ ọ̀yọ̀ gbọ́ àjọ mẹ́ta يغفر لذلك عند فرصة بيجا وقنا بجعلك عند فرصة معلمة فتنسي ìpínlẹ̀ ìpínlẹ̀ gbanara ọ̀ wà pẹ̀lú àwọn dọ́kítà ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ìbáyìí ìpínlẹ̀ ìrìnlẹ̀ ẹ̀rìn ẹ̀dúnlẹ̀ wà kẹta jùlọ ọjọ́ ìrìnlẹ̀ ẹni ìpínlẹ̀ ayọ̀ náà wà lọ ìjà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ wọn náà ta òbòdó ìlú ìgbà lórí ká ẹ̀ta. Ilé ìtọ́jú náà ní Al-Assad, Assad di náà na Kọ̀m̀bẹ́sọ̀. Ẹgbẹ́ ọ̀rọ̀ ìṣàbù ìgbàni ilé hàn ọ̀rọ̀ ìṣàbù ha ìkòtòbí ọkà ní ẹlẹ́hẹ́ wẹ̀ náà ní sùlọ́pù ndị na ọzọ. ọ̀rọ̀ àtúndà àwọn ọ̀rọ̀ àbí ẹ̀rọ bẹ́ẹ̀ ni àwọn ohun ìgbà mọ̀. Lọ́kà ni yóò lórí ká ní ìgbàna ìjọmù tó tún lọ sí àbí ẹ̀rọ. Lọ́kà ààrẹ abúrábùn ní abúrábùn sọ́mà tó ti hàlẹ́ wọlé mìíràn ní kọ́m. Ọ̀sẹ̀ mi yẹn náà iná bí mi nígbà mọ̀. Ọ̀n náà dín ọ̀ ẹ̀ ìdí dá. Ọ̀nà lọ́dọ̀ má lọ sí. Ìdìbò lọ́kọ́ عند عند وقد قلت انت الفاتحه وخواتيم البقره أين راجع أرى سورة الفاتحة وزورة حتى هاي راجع سورة البقرة آمن الرسول نغفر سورة الفاتحة تاي منهم أنا وانا وانا وانا في الدنيا الحمد لله رب العالمين أو يقول ya ce awa kene alhamdu ɗari shukur kene awa yi ogama nke ọrụkọwọ dị ọzọmọrọ enwe awọ na-eta mgbụrụ na ọzọmọrọ ya bụkwa tupu ọzọ dịkwa awọ ọzọ mere ya na kwa awọ otu hamdu dị shukur kene وله الحمد في السراء ولا الحمد في السراء وله الحمد على كل حال wáyé ní gbọ́dá alhamdulillah wáyé ní mọ́rọ̀ alhamdulillah tó awọ ìwọ̀n ní ọ̀nà lọ́dún tó ẹ̀ṣẹ́ ìgbé yọrọ awọ ìgbàmà àbí ọ̀yìn wọn ha àbá ní ìdílé náà tó yẹ ìwúrí ìdílé ẹnu ọmọ tó ọgbọ rẹ ọmọ nípa tó yẹ ìhàmọ́dà ní àbí ọ̀rọ̀ wa kò الرحمن الرحيم هنا نرى ظهر الرحمن انا ما تقول Malibu ya gudu, muna fi gudunar ƙasar na da Amurka Asina Alayya Abu, wani hamura na mamura na. Wani wani da ke da zuwa zuwa zuwa Malibu ya iyaka na wudu ya iyaka na tsari, kuma yi yau na kuma ne ya ɗan yadda ne ta kuma Amurka ta, a sa wani na sanar da rana, sanar da bulu kuma a fi الدين الصراط المستقيم هم المؤمنين جنبوا سبحانه وتعالى فهنا إذا كان الأيام ما فيها هذا بينه وبين أهله والأجل ما تعالى صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم غير المغضوب عليهم ولا الضالين أي غير هناك المجاهدين أي غير هناك المجاهدين ọ̀sán ọlọ́rin náà kọ́lé ìrìn náà ó ń lọ́ọ́ ìtọ́jú àṣírí ọ́. a ní kọ́mọ̀ náà lẹ́nà àwọn mìíràn wọ́n mẹ́lú àtàkọ́ àmàna rọ̀sọ́ ní wọn àwọn ìlà ilé ìrìn rọ̀bí wọn ní wọn ní àmàna bí láwọn ọmọdé ìgbàlódé ìkùnkùn wọn ní wọn jáde hori pé náà ti mú un ọkọọlù sẹmí náà wọn sọnà gbọnà ká ọgbọnà ilé ìrìn rọ̀bí wọn ní wọn لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا وان كذبت عما غلط ربنا ولا تحمل علينا اثما كما نسال علينا من قبلنا وافعل ربنا لا تحملنا ما لا طاقه لنا به واعف عنا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين بملك قد فعلت ما ورانا اتباعنا في الايه الان نبدا في البقره ọmọdébọ̀nà tààlà fún àgbàdà ṣe lè rí. Èwé rí ṣílọ́pù bàtà àbẹ̀rẹ̀ mọ́nàmọ́. Ààrùn bẹ̀ jẹ́ bàtà. Ẹ̀rẹ̀yìn bẹ́ bàtà ìlà ẹ̀rọ mọ́nà ní. Ṣé ààyà ní ṣílọ́pù bàtà? Àmọ́ ọba ẹ̀rí sílẹ̀ náà. Ẹ̀rẹ̀ ń pè é ààyà rùn náà dúdú rà sí wáṣà. Ẹ̀rẹ̀ ń pè é ẹ̀yẹ báyìí báyìí ẹ̀rí sílẹ̀ bàtà. Ẹ̀rẹ̀ báyìí sílẹ̀ náà ẹgbẹ́mẹ́ta tẹ́ ẹgbà ẹgbẹ́ ti pàdé à jẹ́ pé ààrẹ ọmọ dọ́gba ìrọ́pẹ̀ ẹgbẹ́ آية غير المغضوب عليهم ولا الضالين آية فيكون المجموع طبع بغير مجموع وهي المجموع أما حديث يا صحيح أنا إمام السلم بجاله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 قادر الذين أنعمت عليهم الذين أنعم الله عليهم من النبيين والشهداء والشهداء والصالحين ثاني المفضول عليهم لا تتولوا قوما حلف الله عليهم قد يئس من الآخرة كما يئس الكفار من الصالحين ولا ضالين وهي الضالين aya nono oka aya nono nono bayi ni ni bayi tanya na ko ba ni o ni ni ni wala o ni ko ni o ni ni bayi bayi ni ya ni ala ni o ni ni na bayi an ba wa na ba ra abu ko ni o ko ni ni o yo ni o ni ni ya ni ìyàwó ìwé òní ìgbọ́tẹ̀ náà nàfàrà ẹ̀rọ òní ìgbọ́tẹ̀ náà láti láti wà fún ọjọ́ ìgbàgbọ́ àwọn gbana láti bá ní nọ́mẹ̀ ó gbọ́dọ̀ ní nọ́mẹ̀ gbọ́dọ̀ ẹ̀rọ ìmọ̀nà wà á fún ọ̀la ní nọ́mẹ̀ gbọ́dọ̀ wà á nìyà ká ní nọ́mẹ̀ gbọ́dọ̀ ويقول البر ويؤمن بالآخرة يقولون في أدين الله يقول الله أنه لا إله إلا هو والملائكة ومن وأولي العلم قائما بالقسط Now, ولكن يدعو العلم ومن أمر يذكر يا بني إسرائيل يذكر النعمة التي أنعمت عليكم وأني فضلتكم على العالمين أما أمر عبدالله فجميع وصال سبيلنا وصلنا وانشر الإجل بكبره Aka fi tsawara wadda, a tsawara wadda a tsawara wadda. Wakin wakin yana a tsawara Abdullahi Abdullahi Salam ana biki ya yi gwada ya ce a tsawara ya tsawara ya ce da nuna ya ce. A kuma mutum ne dole ẹgbẹ́ ní ọmọ ẹgbẹ́ ẹgbẹ́ àmà ń bọ̀ ní ọjọ́ ìrìn fún owó ojú ojú ojú káà wà á ń jẹ́jẹ́ tó ìdí láti tó láti jẹjẹrẹ fún ẹgbẹ́ àwọn ìgbà ọ̀sán tó ń tó ìdí báyìí tó ń lọ nígbà tó ń lọ nígbà tó ń lọ. aka àtijọ́ náà kàní ló pẹ̀lú ètò ẹ̀yẹ ní sọ́ọ̀dì mẹ́rin bani israeli fún bani israeli ani brown ani bọ́ọ̀ ani hausa fún àbọ̀bọ̀. ìbọ̀bọ̀ báyọ̀ báyọ̀ mọ̀ náà kìí wá tẹ̀lé ẹ̀ náà bí bí àwọn ọ̀rọ̀ ọ̀pọ̀ ara ń ṣe. ẹ̀mí prof àbúkọ̀tà àgbà ẹ̀mẹ́ pé ọ̀dá ẹ̀rọ pọ̀ ní ìyá òní lọ sí. Ṣé wọ́n ń pèsè ẹ̀dá ọ̀nà kan? Ó sì lè wọ́n ní ẹnẹ̀rọ ẹnẹ̀rọ àbùkù máa ń jẹ̀bọ̀. Ṣé wọ́n pèsè ọ̀nà mùsùlùmí máa? Ẹ̀dọ̀ kọ̀ ẹ̀dọ̀ kan ń yá ìṣúlì ìbáda dùjọ́ ọ̀nà yóò jẹ bẹ́ẹ̀ kù yóò ná. Ṣèlú ti ń jẹ ìjà ìgbà ọ̀rọ̀ náà. Àṣùnà àti màṣẹ̀ ìdíje bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn àṣàkà nípa àwọn ìwé ìlú ìlú àtọ́ náà mọ́ ní káyọ̀ àwọn àdàgbé ìjọ nígbà tó lè tẹ̀lé yìí nígbà tó lè tẹ̀lé yìí wọ́n àkókò nígbà náà àádọ́tọ̀ ìlú ìjọ ìjọ lẹ́yìn náà náà àkókò ìgbàgbọ́ mẹ́rin bani ìsìnàwó Ìjọba àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ìlú ìjọba àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ ìjọba àwọn ọmọ ìṣẹ̀lẹ̀ arábẹ́sẹ̀ ní àwọn ọmọ ará ilẹ̀ èdè ìdìbò ọ̀hún ìgbà ìtọ́jú èdè ọ̀hún bá dàgbà wá jù ní èdè ìjà láwọ́ rẹ̀ náà lọ́jọ́ tẹ̀ ní sọ́ọ̀ látọ̀ ní ọ̀nà wọn náà dé ìdí èrè ìjọ àwọn ọkùnrin ẹ̀ka dókítà ọ̀pọ̀ lẹ́nu àwọn àwọn ẹ̀jẹ̀ ìjọ ìjọ ìjọ ọmọ àdókò ìjọ ìjọ ìjọ àwọn tí ìlú àwọn wà á bẹ̀rẹ̀ ìjọ ìjọ ìjọ wà á bẹ̀rẹ̀ ìjọ ìjọ ìjọ wà á là áhùn ìjọ ọmọ ẹ̀kọ́ ìjọ ìjọ ìjọ ìjọ náà ni ìjọ tí ìdánù àwọn ọ̀gá gba ẹ̀nà ilé tí ìlú àdájọ rẹ̀ ìjọ ìjọ ìjọ àbúrò ẹ̀mẹ́ ìjọba àkàtà ẹ̀nà àdókò ìjọ ìjọ ìjọ náà ẹ̀kọ́ ìjọ ìwú ọ̀rọ̀ àti wà bẹ́ẹ̀ tilẹ̀ ìdè náà wò. Tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ yẹn dáa bí wọ́n bá ẹ̀jẹ̀ bá bẹ́ẹ̀ lò. Ẹgbẹ́ ẹgbẹ́ tí màá bá àmọ́ ìlú tẹ̀lé tẹ̀lé. sẹ́yìn náà wọ̀ lẹ́nu tó gbà wọ́n ìdálẹ́gbẹ̀ ẹ̀rẹ́ ìyàwó ẹ̀yìn ìwé ìwé ìwé ìwé Ẹgbẹ́ ìwàkẹ́lẹ̀ àmọ́ ẹ̀rẹ́ ẹgbẹ́ ìwé ìtura ọ̀rọ̀ ìgbẹ́jọ́ wà ọdún tó lè wọ́n jẹ́ àtẹ́wọ́ ọ̀tẹ́ ààyè ìdí ààyà ààyà ìdí ààyè nínú ọmọ ọdún tẹ̀sí mi bẹ́ẹ̀ nínú ọmọ ọdún tẹ̀sí mi bẹ́ẹ̀ ọmọ ojú mi bẹ́ẹ̀ tó lè fi mi why number one number one one yeah all the all the boys boys guys all wahala like and really ẹnu kẹ wọn ni wọn ọdọmọ lórí bẹẹ mọ èyí tó ń bá mi lọ ọkọ ẹka fúnra ká lóore ìrọlẹ rẹ lórí kìkìkì ẹnu ọmọ yìí ni ẹ. bí a nà mọ̀ sí lórí ẹ̀yà ọ̀dọ́ mi lọ́dún tó ọ̀gá wá fásitì fún mi ní ti ọ̀nà ọ̀nyẹ́ ní sọ̀rọ̀ ọ̀la iná ní wọ́n ọ̀dọ́ títí wọ́n ká ìṣòro tí ó ń jẹ́ ìlú ọ̀dọ́ ẹ̀kọ́mọ́jú ẹ̀kọ́ ló wà ẹ̀kọ́mọ́jú ẹ̀kọ́ ló wà ẹ̀kọ́ ló wà ẹ̀kọ́ ló wà ẹ̀kọ́ ló wà. Bàbá ẹ̀ mọ̀ kárí ìwà kárí ìwà yìí tó àtọ̀mọ́dé wò yà. Ààrẹ náà bá mi rìn yìí àná àǹfààní àlẹ́ yìí àná àǹfààní àlẹ́ yìí. جعلنا الله وإياكم من هؤلاء غير المغضوب عليهم ولا الضالين اللهم لا تجعلنا ولا قريبا إلى هذين الدعوين الليلين Ẹ̀yin ní ìdáwó ìlú. Ọlọ́mọ ẹ̀rọ ìyàwó yàrá ń bọ̀ ẹ̀rọ ní ìpínlẹ̀ mẹ́yìn. Ìyàwó bí ó yí jù jù wọ ẹ̀nà ń bọ̀. À ń bọ̀ ẹ̀nà ń bọ̀ jù jù mọ́yẹ́sẹ̀ ìyá abẹ́rẹ́ náà lọ́wọ́ ìkóni ìdílé kòmí ọ̀rọ̀ ìkó ẹni méjì wọn wà nìkan ẹni dákẹ́rẹ̀ yìí sọ́mọ́rì sọ́mọ́rì dákẹ́rẹ̀ àná láti lórí káyà rà mọ́tà fún mi. Fẹ́ẹ̀rẹ̀ wọlé ìwọ ìjọ ìgbẹ́rẹ́ ààrẹ kẹlẹ̀ ẹ̀ka wọ̀kọ́lọ́ ti yàgò ìlú lẹ́gbẹ̀ẹ́ tó nà fẹ́ràn àlàfẹ́ yàrá ìgbà àlàfẹ́ ni ìhẹ̀rẹ́ ìlú ń jẹun wọ̀kọ́lọ́ ti nà fẹ́ràn lẹ́gbẹ̀ẹ́ tó yàgò ìgbà àlàfẹ́ وهم يقولون الكتاب نصارى يهودية يهودية نصارى يهودية يمكن أن يوجد آية وضعها وقالوا لا يدخل الجنة إلا من كان هودا أو نصارى كان نعم الجنة إلا هودا نصارى ويتمر على أن أبدو بالإشارة إبلنا يقول لك أنا أبدو بالإشارة أنا أبدو بالإشارة Ìgbéyàwó ìwádìí ìwé ìwé ẹ̀rọ tí ó mẹ́rin tó fèrè sí ẹ̀mẹ̀ lọ́wọ́ lọ́ta ní mọ́tò ń fòkó tó bá àdá. Jẹ́ àdámú àdámú tẹ́lù náà bí àwọn ìwà bẹ́ẹ̀rẹ̀ tó ti kúlè ìdúró ìyọ̀mọ̀ ìfòkó yìí ní ìdẹ́ta. Ìfọ̀ tí wọ́n ọkùn nígbà. Bọ́ọ̀ àwọn ọdún náà nígbà tó ká tàbí tàbí tẹ́tẹ́ tẹ́tẹ́ tẹ́tẹ́